Are you playing? What type of plane is this? Ah, are mo ti lù ú tán. Àwa ti máa jáde Ah, kí ló dé? Ẹ́ńlí mọ́mọ́ lẹ́fi tèmi ṣe ni. Àjímúná lè wè àjísà lóògùn nǹkan tó bá gba kíyàn tètè ṣe kíyàn tètè ṣe nìyẹn. Hmm, pẹ̀lẹ́ àjísà ó ti pẹ́lẹ́ yà wọn sẹ̀rífù bàjẹ́bàjẹ́ <laughs> ẹjọ́ jẹ peléku jẹjẹ lẹ́jà ni ìjọ tí wọ́n bá pa yín dànù ìjọ ká jẹ pele ẹ má gbé peléku jẹ káàkiri mi mọ̀ pé alájìmú náà ni ẹ wá o lílọ lẹ wá lọ yìí o tẹ bá ti ń bọ̀ bá mi ra nǹkan bọ̀ o wà ẹ̀hẹ́n mo ti ní máa sọ fún ọ sọ́ra fún nǹkan rírà náà o tọ́ bá ra nǹkan ní ìsinsọ́ mọ̀ pé gbogbo àná làmọ̀ nǹkan tó wà lẹ̀ ọ̀tọ̀ ni protest ọ̀tọ̀ ni hoodlumu wọ́n ra nǹkan lọ́wọ́ hoodlumu wọ́n ti já ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù wọ́n ti kópa palliative ní palliative tí ó kàn wọ́n. ṣé protest làwọn protest tọ́lọ́ já ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù nítorí èmi ò tiẹ̀ fẹ́ ra nǹkan kan lásìkò tí mo kéèyàn má lọ rajà olè kéèyàn má lọ. èwo lẹjọ ẹ káàárọ̀ sá. wo bàbá mi lọ bí kan ni. ẹ bẹ́ẹ̀ kẹ́ jáde náà nìkan máa lọ. jọ ṣí ilẹ̀kùn jàre ta nínú yín. yes kí ló ṣẹlẹ̀. mo ṣe kúrò ní dining table ní nísìnyí mo wá worí ìdáyìn tébù yẹn pé kí n páàkì àwọn àbò fi jẹun mo wá gbé plate ẹ máa rí kó heavy lọ́wọ́ pé kí ló ṣẹlẹ̀ bí mo ṣe ṣe yẹn mo rí pé oúnjẹ yẹn bí mo yẹ gbé sílẹ̀ náà ló ṣe wà ń bẹ̀ mo pé kí ló tẹ̀ ṣe jẹun. Bíọ́lá má sọ̀rọ̀ jìnnà mo ti sọ fún ẹ pé mi ò ní jẹ oúnjẹ mọ́nú lẹ́yìn yes yes yes mi ní jẹ oúnjẹ mọ́ ìwọ ló máa ṣe oúnjẹ iyọ̀ máa ti já wàá sèmi ìgbà mi omi á láàárín oúnjẹ yẹn kọjá bí ìgbà tí àwọn ọmọ Mósè tó fẹ́ la òkun kọjá wàá sèmi epo á ti pọ̀ jù èmi òróró á gbọ̀tọ̀ you see let me tell you mo ti ó ti rẹ̀ mí pẹ̀lú oúnjẹ ṣùgbọ́n. chief ẹ ẹ jọ máa ẹ kúrò yẹn àwọn oúnjẹ tí mo fi àwọn oúnjẹ tó wà ẹ̀ọ́dì ní ẹ̀wò mo lè fún yín láwọn manuals everything ló ní proportion. má ṣe yọnu. mo ń suspect o mo ń suspect mo ń suspect. kí ló rí. àrẹ̀mú ni. Hmm? àrẹ̀mú ni chief. kí láàrẹ̀ mo ṣe. ṣé rí àwọn ibi tó máa ń gbé mi lọ tí mo ti máa lọ ń ra àwọn ọbẹ̀ ata. ingredients. yes àwọn ingredients yẹn àwọn ọbẹ̀ yẹn wọn ò wá òkè mo dẹ̀ ti complain fún gbà míì a máa dé ọ̀dọ̀ àwọn èèyàn mi báyìí tomato ló ń tà bọ́ máa máa rí ṣinṣin bẹ́ẹ̀ àwọn ẹlẹ́ran yẹn náà ojú ẹran wọn kò ní fresh mọ́ wọn á ti da ayọ̀ sórí ẹ̀ òun ni ó ń kọ́ sí tẹ máa fi ń taste gbà mí. ẹ ó yé mi ó yé mi àyíṣẹ́ wo la rẹ̀ mo ṣe nù lé iṣẹ́ wo gangan ni iṣẹ́ ẹ̀. òun ló máa ń wà mí lọ síbi tí mo ti ń rẹran. driver àbí. ẹ má ní kó wà mí lọ tó bá yẹ pé mò ń dá lọ fúnra mi bọ ó máa ń fẹ́ wò ó bóyá mi ìnáwó. mo ní kó quiet tí bá bí ẹni kò dá mi lóhùn ayé kò tán iṣẹ́ wo la rẹ̀ mo ṣe nínú ilé yìí ni mo sọ fún ẹ ó máa ń drive mi lọ ṣùgbọ́n ó máa ń fẹ́ ṣòfin tó tó. ó tún sọ kọjá ọmọ àlè tó sọ kọjá driver ni cook ni wọ́n ṣóun máa mọ̀ jù wọ́n lọ ni àti pé nígbà tí màá gbà ẹ́ gẹ́gẹ́ bí ẹni tó máa máa ṣe oúnjẹ fún mi nínú ilé yìí ṣé bó sọ wípé o ṣe catering. yes sir yes sir àbí o oh, ka gbogbo ilé ìwé tó lọ fún mi wọ́n gbàgbé. Oh, yes yes my qualification is top notch um, okay. um, um, eh, eh, uh, I am um, Gaga ash slinger or master chef yes oh, food technology ni mi bí bẹ́ẹ̀ ṣe rí mi sá Gargantua Gaga master chef or ash slinger. ẹ̀tọ́rí ẹ̀ náà ló ń jẹ ṣe wa gátagàtà ló fa gátagàtà tí ó ń jẹ wa ilé làwọn kan tó sọmọ lórúkọ ilé ìwé tó ti jáde Gargantua gàtà francis kìnìkan tó lọ. mo gàgà tí wà naomi nǹkan tó gàgà. gàgà tí a kọ gàgà tí o ọ̀fi tí o parí ẹ̀. ẹ ẹ jọ sẹ ọ ẹ má ẹ ẹ ẹ bóyá kí n pààkì ẹ. mi ò lé ẹkọ bókè kí n gbé mi kò pààkì kò gbé fún mọ́tò kí n máa jẹ lọ. no tẹ bá tẹ bá atẹ́gùn ọ̀tọ̀ tó bá fẹ́ sí yín. ẹ gbé eré tì í gba orú ń bàbá ẹ ní oṣù mọ̀rọ̀ sọ mo gbé nígbà tó ní tátẹ́gùn máa fẹ́ sí mi orú ń bàbá ẹ ní oṣù mọ̀rọ̀ sọ excuse me má kọjá ìlera ẹ mi ò lé ẹkọ bíi lèmi fi sálárì jẹ ń yà lórí oúnjẹ gbàgbé ẹ ètò ìmọ̀jà gángan tó yẹn tó. gàgà tún àgàgà. wà á báwo ni wọ àti ọ̀gá sí wá sí sórí ọ̀gá lè mọ̀ mọ̀ yìí rẹ̀ èmi mọ̀ yìí rẹ̀ kò sí dákéèyàn mọ̀ dóúnjẹ nù eléyìí tí ọ̀gá sọ pé iyọ̀ ti dùn kinní kan iyọ̀ ti bà kinní kan jẹ́ kò sí nǹkan tẹnu tèmi kọ. ẹ èmi wà wò pé irú oúnjẹ kọ́ mọ́ bá waste jẹ́ mi fi ṣe breakfast so tí n bá jẹ́ fi ṣe breakfast nígbà tí o bá fi dọwọ́ eleven o máa gbé eleven fast wá fún un bí wàá sọ̀gá bẹ́ẹ̀ sí john exchange wordies or wet gbogbo ẹ̀ ni mò ń gbọ́ mo àwòkè lórí ọ̀rọ̀ oúnjẹ kí wàá lọ ẹ mọ́tò ìjà sásán kó jẹ ẹ má bàa dànù ẹnu tèmi ò so ti yọ irú oúnjẹ yẹn gbé wá kébì fi ṣe breakfast tó bá dẹ̀ débi ah. eleven máa jẹ eleven fast. ṣó mọ nǹkan tó ń sọ lẹ́nu ṣá tó ah, fi pé òkèlè lóúnjẹ tí mo sẹ́ẹ̀bù ọ̀gá ni ah. ṣó mo yẹ certificate tí mo gbà omi ni pé ọwọ́ tí èmi fi ṣe oúnjẹ eh. ọwọ́ tó ti dé òkè òkun tó ti ṣe oúnjẹ fún ọba tó ti ṣe oúnjẹ fún joyè eh. ni kémi kí wá máa fi ṣe oúnjẹ fún irú ìwọ yìí. àwọn ẹ̀dọ́kẹ́ òkun ṣé bí òkun wá lọ ni kẹ what of um, uh, swimming pool tó wá jẹ́ pé odò adágún ni tí wọ́n bí ìdí ẹ̀ ọwọ́ tó kàn gan ń ṣe oúnjẹ fún yàn tí ń dùn a ní kó oúnjẹ tó ṣe mọ́ bàgbé sí ọwọ́ amúra kankan bíbá wá mí wá mí. agatuara ah gàràgà wìrìmọ́ nínú ìkẹ́ kí ni ṣe ti ṣe báwọn èèyàn náà ṣe kuru tí wọ́n ń kiri èkuru káàkiri olùsílẹ̀ wọn wá pé ọkọ wa ṣe kétìrì pàtí gbogbo àwọn èèyàn wà kó jẹ sóní pàtí lọ́rùn àti wá gbọ́ kájẹ́ pàpà àwọn èèyàn sí pàtí pàfẹ́sì nǹkan kan máa jẹ gálà àti mineral kí ló dé ó jata gbélé nǹkan wọ́n níyọ̀ ti bàjẹ́ ẹ àbólòsì lọmọ yìí ni gbé wá sẹ má jẹ gbàgbé yọ èmi gan iyọ̀ mi ò ń ṣe ekòló bọ̀sùn bọ̀sùn. òkèlè kèlè. bọ̀sùn ọlọ́wọ́ síbí <laughs> bọ̀sùn jàforí ara ẹ. ó bá jàforí ara ẹ lẹ́kọ̀ọ́ ebi apá. ẹyin ẹ tún sí ẹni ó lè ṣèjàpá lóye sórí àwọn tí wọ́n máa ń ṣe léwé ọmọ àbí tó máa ń gbẹ̀mí fọmọ wọn ọmọ pọ̀ ọmọ nǹkan sì ni o. Ah, àwọn èèyàn lè yan oúnjẹ aláǹgbà ìwọ tó lè sa aláǹgbà faláboyún aláboyún òun rò pé òun jẹ ẹran gbẹ́ni kó tó mọ̀ pé aláǹgbá lòun jẹ onígbà tó bá sọ fún. ọmọ bẹ́ẹ̀ ṣe bí báyìí bí kí n bẹ wá nǹkan. géèmù wo ló lọ já mi má fi bákà àti arsenal sínú géèmù mi mọ́ o. wo wo kú tiẹ̀ ti bẹ̀rẹ̀ rádaràdà tiẹ̀ nìyẹn bí ọgbọ́rọ̀ gidi dọ́dọ̀ ẹ̀rọ wèrè ló máa gbélẹ̀. kí ni ẹ. ọ̀rọ̀ kan wà tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ ó dẹ̀ ti ń gbé mi lọ́kàn tipẹ́. ọ̀rọ̀ ṣé ìwọ ti pẹ́ pẹ̀lú chief dáadáa náà. ah ọjọ́ àbọ̀ kébì ti pẹ́ lẹ́yìn chief èmi ló tún kù oh. lẹ́yìn ọ̀gá pátápátá um, second in command. <laughs> ṣe pààyàn ti nà ṣé o ṣàkíyèsí mi. àkíyèsí kí ni. pé lẹ́yìn àwọn boys ah. tó máa ń wá chief wálẹ̀ kọ̀ọ̀kan tó máa jọ ń jáde ọmọ ìyàwó ẹbí ah, ká má ti rí nǹkan kan mọ́ chief. Ah, ṣé nǹkan tó fẹ́ ọ̀sìdáyà já mi lónà ah, ah, pọ̀súpọ̀ lọ tí mo ń ronú báyìí ṣé làákàyè tiẹ̀ ò sọ fún wọn pé irú àwọn ọ̀gá bọ́n ti wà wọn ẹlẹ́bí lẹ̀ àwọn tán jẹ́ sàwáwò wọn ìlú èbó làwọn ọmọ wọn máa ń wà àtìyàwó àtọmọ àtẹbí àtàrà abroad ni wọ́n base ajé abroad base ọ̀gá náà kàn máa wálé wọn wá ṣe business wọn wá ṣe bó tẹ̀ rú pọ̀rọ̀ gidi kan ló tẹ̀ wá fẹ́ sọ rẹ̀ abroad làwọn ẹbí wọn wà <laughs> kódà iṣẹ́ wo ni mo ṣe. fọgànáísà náà fọgànáísà lọ̀gá ni fọgànáísà tí wọn ló tún wá wọ́ sí fọgànáísà kẹ̀kẹ́ àti wíìbáìrò ó dà kó lè lè òpin èyí fi kíni gáàsì náà tọ̀ǹda ó ti kó sí ọ lórí kọ́mọ bèrè pé sẹ́wọ̀n lọ̀gá sí àwọn tí wí ọ̀gá tí wọ́n jọ jẹ́ sàwáwù tí wọ́n jọ ń sọ̀rọ̀ ẹ̀ tọ́jọ́ ṣe mítìnì bí àwọn ọ̀tẹ́dọ́lá dèmí ní Dangote àwọn olú ọmọ nǹkan kan tí wọ́n jọ ṣe mítìnì sẹ́wọ̀n mọ̀ pé ẹni tí ò bá ṣe ẹ̀ ọ́ìlì yóò ṣe gáàsì àwọn oníṣègùn wọn ní ọ̀là ń gáàsì all and gas ni wọ́n ṣe àwọn míì máa ń tepo kì í ṣe pupa o bọ́ torí ẹ̀pọ̀ gbogbo pupa ọ̀nà eh, epo pupa two seven náà ti ta àbí two eight èyí nǹkan là epo gangan epo táwọn èèyàn ń lò gangan. ó mọ̀ pé jọ́lù kan rèé ó ò tiẹ̀ fi làákàyè bá gbogbo ọ̀rọ̀ tí mo rí ó ò tiẹ̀ fi bá a ó kàn ń tu ọjọ́ ni ó ah. ó náà ń pọ̀rọ̀ sí ìwọ lọ ìwọ gangan lọ nílàkàyè ojú tó yẹ kó fílẹ̀ náà ó dà pé mi lò fún wò èmi tí mo bọ òròjọ ni ni mo mo mo tẹ̀lé pọ̀rọ̀ gidi kan lọ gbọ́ kí ni jíjẹ tó wà lọ́sàn-án ìjàre kan jẹ́ kó lu ẹ̀ mọ̀ jàre. ìtọ́ ń jẹ sẹ́nu. èyí tán mò sí mu ni. so gbádùn lo ìwọ ṣé mélòó ni bọ́dì rẹ̀. ògúnfe ní bálùjù ọ lọ wọ́n sì lè fògúnfe wọ́n lè fi sàsún àbí kí wọ́n fi sòkú kí náà lè fi wọ́n ṣe ọ̀ tó bá lọ àlè fi ọ́ sòkú a lè fi ọ̀pá súná bó kú bá ti kú bẹ́ẹ̀ yẹn bá ti kú báyọ̀ ti tán bá ní à èèyàn èèyàn èèyàn èèyàn èèyàn èèyàn mọ̀ kàn dúró nì tọ́ bá ti kú báyọ̀ ọ̀ ní bálùmọ̀ rárá tọ́ bá ti tàn gbèsè ayọ̀ rẹ̀ lọ́wọ́ seventy million wàláì àtòkú àtàyè rẹ̀ ọ̀wọ́n tó màlúù màlúù ní bálù jọ̀rọ̀ tọ́lọ́ lè fi màlúù sòkò ah, ah. mélòó la ẹ̀ bọ́dì tiẹ̀ tó fẹ́ mọ̀. màlúù yẹn náà ló máa padà jẹ. Ah. ebi apa. ebi apa. sórí ntọ́ tán bá bí yàrá ya ẹ̀rí Eh? ìwọ máa fún mi lóúnjẹ ọ̀gá ló fa o ọ̀gá tó kó palétífù àwa wọ́kàsì lé ọlọ́wọ́ ló fa tó bá wá kọ̀ tọ́lọ́ ní kó palétífù jáde ní protest torí tiẹ̀ nínú ilé ayé ẹ̀ bàjẹ́ dáadáa. tó o bá wá protest màá wá jẹ́ kó mọ̀ pé o ò lè rí mi loot. èmi ò lè rí ẹ loot. ẹnu ẹ lájọ wa yẹn. ẹ ẹ jọ ẹ nọọsì pọtẹ tí ní màá béèrè lọ́wọ́ yín pé téèyàn bá ní typhoid ṣé ó di dandan téèyàn bá wá sí ọ̀dọ̀ yín tẹ́ bá déèyàn mọ́lẹ̀ kó tó di pé ẹ ó lọ ni. Uh, actually yes ẹ ní láti wá because typhoid ò ń ṣe àìsàn kékeré àìsàn tó máa ń pa àwọn èèyàn yearly so ẹni láti wá àdúgbò so that's why ẹ ní láti wá sí hospital wa fún admission. ẹ wo ẹ fọ̀rọ̀ admission lẹgbà tí jẹ pé o fẹ́ ṣe sáàmù ṣe àìní lẹkan máa ń dára yín ní nǹkan tó jẹ pé tí n bá ti délé alágbo tó bá pò papọ̀ báyìí àwọn àgbo typhoid ni o aromatism ni o yellow fever ni o tó bá pò papọ̀ báyìí tá bá ti dààmú ọlọ́ọ̀ pé a ti fojú di nǹkan lẹ́wà ni ò jẹ́ ká kéèyàn sẹ̀ wá sùn sórí bẹ́ẹ̀dì ó dá nísìn alágbo tó fẹ́ treat yàn ní typhoid àti fever ẹni kéèyàn wá gba bẹ́ẹ̀dì òun gan ti rí bí Ah! ẹ wo gbogbo ìtẹ̀sán yìí self medication. self. self medication. ẹ bá pè é ní kọ́ńbọ́ọ̀dù so <laughs> ti yẹn sẹ́rẹ́ mi mo ṣe wà èmi mo ṣe wà detective ni mi tí n bá fi lè ní typhoid or bóyá mo bá ní malaria nǹkan ẹyọ kan tí mi máa fi mọ̀ ọlọ́run fún mi lẹ́bùn yẹn ni sẹ́rí tí n bá fẹ́ mu bíà máa mú go márùn tí bá ti lè rí pé ìgò ah, mi ò fẹ́ lọ déédéé èmi tó yẹ kí n mu márùn ẹ wá rí ìgò kan wàá fẹ́ gbéra definitely mo ti ní malaria gbogbo ìyẹn náà ara ignorance next time tẹ́ bá ti ní irú àwọn symptoms bẹ́ẹ̀ yẹn the proper thing for you to do is to come to the hospital wọ́n máa ṣe check up fún yín from there a máa detect bóyá malaria lẹ ní typhoid àbí some other sickness kíni táwa bá ti ní jẹ̀dí ìgbà míì gan tí bá ti rí pé ó yẹ kí n yàgbẹ́ mi ò tètè rí gbẹ̀yà bá mi alágbò jẹ̀dí bá mi pò papọ̀ a máa ń dìtẹ́tì ẹ̀yin olóyìnbó wàhálà yín gan máa ń pọ̀ wàhálà yín pọ̀ gbogbo tewétegbò tí ọlọ́run ọba ń gbọ́ eh, ọlọ́run bí mo ṣe wà yìí nìsín téèyàn bá ní rheumatism téèyàn bá kàn jẹ flower yìí pàpàpàpàpàpà téèyàn kàn rí kíni sapẹ́lẹ̀ water téèyàn fi lè <laughs> ayé rheumatism máa bàjẹ́ ni èyí ó tọ̀ sáà. ẹ má bínú ewo tún ni sapẹ́lẹ̀ water. <laughs> nọ́ọ̀sì ẹ̀já sí tẹ́ bá mú ẹ̀tọ́ ẹ̀kẹ́ fún ní abẹ́rẹ́ covid nineteen. tẹ́ bá fi fún ní abẹ́rẹ́ hiv ẹ̀ nímọ̀ ẹ̀ kàn máa treat gbogbo àrùn lọ ni <laughs> ó ṣe fún gbogbo nìṣe. next time ẹ wá sí hospital wa. all right all right all right. màá tún máa béèrè question lọ́wọ́ tí all right question. mo tún ní kí ni ìtòrò tiẹ̀ báyìí kí ló tẹ̀lé kankan náà kí ló dé báyìí kí ni. ẹjọ bá ti jẹ ẹjọ́ gbà tí. àìjọ wíri wo ló ló ló bá èmi tó jẹ́ pé mo mo mo ń lẹ̀ ni ah, mo ń kọ́ bí mo ti fẹ́ máa lífù gbèsè ayé mi. ṣé ìwé tó ń bọ́ ọmọ náà sì yẹn sọ ni. ní kíni kí ló pè mí fún gan. ló dé pàtí yẹn sì ṣọ́ọ̀gà sí ah, kìnì tó jẹ́ gbogbo ìgbà ni ọmọ náà sì máa wá máa wá máa wá ṣọ́ọ̀ sí kìnì. ara kan tán sọ ni ah, bọ́sùn ọ ní pírọ́blẹ̀mù jọ sódìgbà téèyàn bá sí kìkéèyàn tó ṣiṣẹ́ kọ̀ọ̀pù ni ṣé ọ̀gá lè decide pé ok bóyá báwọn ṣe lọ yẹn o wọ́n lè mọ bóyá bì kan ro wọn àbí kan rò pé bì kan wà tán bá ti pe nọ́ọ̀sì nọ́ọ̀sì ló máa sọ fún wọn pé ibi báyìí ni kẹ́ ẹ gbà ibi báyìí ló ń ròyìn o ẹ ẹ máa gba ẹ máa ẹ máa ẹ máa ẹ máa sinmi ni o ńgbà tó ní làákà yìí kí ni. o ò lè gbọ́n mọ́ o ò lè gbọ́n mọ́. èmi ò lè gbọ́n mọ́. èèyàn wá bí gbogbo ìgbà ó wá bí gbogbo ìgbà ó ní òun ṣe ṣọkàn ṣé ah! kò ṣíwó ló ń ṣe. bọ́sùn kò dáa kéèyàn tálíkà tálíkà ni o tálíkà ni òun sọ́ọ́dí ọmọ nǹkan tó máa ń parọ́ yín irú abájọ tó máa fi sọ pé ẹlòmíín lọ ẹ ó kàn sàdédé tì ní ẹ ó sì ṣubú yakata wọn lè lómi kọsẹ̀ kí ṣe pé ó kàn sàdédé kọsẹ̀ hmm. nígbà tó lọ sí sẹ́kọ̀ọ̀bù fúnra ẹ̀ hmm. sọ̀rọ̀ pé gbogbo nǹkan tó ń dán báyìí hmm. tó ń dán ni wúrà ni àìmọye ẹlòmíín tó lọ táwọn dókítà bá wò wá wọn á wò pé à ẹ mọ̀ wọ ọkùnrin yìí o bó dẹ̀ ṣe wà yìí o ó rò pé òun gbádùn ni òkú gbádùn èèyàn gbọ́dọ̀ mọ̀ sí sẹ́kọ̀ọ̀bù ọ̀nà kan ń sàdédé yàwọ̀ àìmọye dráìvà tí ọ̀ndà ti sọ fún pé kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ á máa wò pé hmm, mo sì lóúnjẹ ta bẹ́ẹ̀ mo lóúnjẹ rí bẹ́ẹ̀ tíyẹn ó bá wa bá yẹ̀ jẹ́ àárín òdọ̀pù ni àgàgà kéèyàn wá lọ bọ́ sí ọ̀nà òdọ̀pù ká òyìn ó kàn yàwọ̀ síbẹ̀ ni tùù á máa wò pé o oh, ayé tọ́ndà mẹ́n àtìgbà tó ti wọ́ọ̀nù ẹ̀ òun ò sí gbọ́ wọ́ọ̀nù. Òkèlè ṣé tó bá wà rẹ bed rest bed rest eh. ta ma máa pàṣẹ bed rest fún wọn ṣé kìí ṣe dókítà tó pè wá náà ló máa ní pé kán rest ni. hospital lọ ní bed rest. wọ́n á lọ sí wọ́n hospital ẹ eléyìí tó wà yìí ń bo ló ti wá ṣé kò hospital lo ti wá ni dídìrín ní ọni tó tó ní làákàyè ni. o ò lè gbọ́n mọ́ o láàrin mi àti ẹ o ò lè gbọ́n mọ́. pẹ̀lẹ́ ọlọ́gbọ́n ayé. wèrè tó lè yàn lè gbọ́n mọ́. o ò lè gbọ́n mọ́. bẹ́ẹ̀ ni kó sì lọ jáde. o ò lè gbọ́n mọ́. Ah! kán fún wọn ní bed rest ó yẹ kán lọ sí hospital ni ó lọ sí wọ́n ṣe ṣẹ́kì ara rẹ̀ náà ṣé ìwọ̀n ní ní private eye doctor tó máa ma treat wọn ní or the private eye something ni olùsí ó fẹ́ tó àṣírí wọn kan síta. níbo lẹ sọ pé bọ̀sùn wà. mo níbo ni bọ̀sùn wà ẹ̀rí bọ̀sùn. rárá ọ̀gá mi mọ̀ pé mi ò kí ń kọjá àyè mi bí tẹ́ bá fi mí síbẹ̀ mo dúró sí bq dẹ́là àyè mi òun ló wà ní main building bíbá pẹ̀lú yín sọ̀rọ̀. o ò fojú ẹ rí o ò fojú ẹ gan ni bọ̀sùn ẹ̀mí sà wọ́n lẹ́ ń pè mí sà. mo ń pè ẹ ṣùgbọ́n ṣì dúró bẹ́ẹ̀ náà. ok sà. ìwọ ò mọ o ò rí bọ̀sùn àtọ. rárá sà mi lè parọ́ fún yín sà. ngbà wo ni bọ̀sùn wà. bọ̀sùn ṣé bọ̀sùn sars. no bọ̀sùn swat ni mo wá. one head is swat náà. bọ̀sùn tó ń jẹ fún mi. ok dàfúrí. Ah. ẹ eh, ẹ eh, dàfúrí mi ò mọ ibi tó lọ sà eh, mi ò mọ ibi tó gbà sà mi ò mọ ṣé kò sí bọ̀sùn nílé ni. ṣebí wọ ni gate man. ẹ ah, mi ò mọ ibi tó gbà sà kò. Ah. all right all right bọ̀sùn ò sí nínú ilé yìí jọ sọ fún mi báwo ló yẹ jáde ṣé bọ̀sùn fò yóò fò gan-an ni. ṣé kò sínú ilé ni gbogbo a ní need láti eh, convert àwọn radio station kan eh, pẹ̀lú àwọn àwọn crew kan ẹ eh, sa àwọn newspaper yìí pé àmọ́ tí bọ̀sùn wà. Okele sa. ṣé mo tó àbúrò bàbá ẹ tí mo bá tó bàbá ẹ. both of them lẹ tó sa. tó bá bẹ̀rẹ̀ sí bá mi play scratch máa dì pẹ̀lú ẹ torí tó ń ṣe mí kọjá gbogbo òṣì tó ń ṣe. just keep quiet. quiet tó bá ń suggestion kó sọ mo rí bọ̀sùn kan olóòrí ẹ wá rí èwo lẹ́jọ́. nǹkan tí mò ń wò ni pé bóyá tó bá ti dé nísìn kẹjẹ kó mọ̀ pé mi ní senior ẹ̀ pé wá lẹ́yìn mi ni. mo kẹrun ẹwọn tí mò ń treat ẹwọn tí mò ẹwọn tí mò ń treat ẹwọn tẹ́lẹ̀ ń treat kémi jẹ́ kí wọ́n bí tí mi ò bá rí bọ̀sùn gbogbo yẹn kẹrun bíi iná ń jó mi iná ń jó mi gidi ẹ ẹ kò yẹ ní no problem but ẹ ṣe bọ̀sùnmọ̀ nígbà tó bóyá ọ̀gá búrókì ni nígbà tó bá fẹ́ lọ fílì gáàsì ṣé bóyá kó tó lọ dín ìpèkèrè ni kí ló dé tó lọ. ṣé o sọ pé ṣé bọ̀sùn bọ̀sùn ordinary kùkù junior mi ṣé olúwa wá important tí ọ̀gá wa ń ṣe bíi pé ọmọ tó ń bí gangan náà wá ordinary bọ̀sùn my junior. bọ̀sùn tó dé lẹ́yìn. ìwọ náà fi junior mọ̀ ilé jáde àwọn ẹ̀mọ̀ kínyọ̀ senior ìyàwó náà wọ̀ bí tẹ́ẹ̀dì tẹ́yìn gan bóyá ẹ̀ yàtọ̀ sí pa ah, ah, ẹ̀ ń dòkó ah. jẹ́ ni ibi tó bá lọ mi sí bọ̀sùn tí ń fògùn sínú oúnjẹ tó ń fún gbogbo. oúnjẹ ò tiwo. tó wípé ọ̀gá ò rí ní ìsìlára ọ̀gá ṣe ń gbọ́. ìwọ sọ wọn dàrí ìwọ ti dẹ pé oúnjẹ àwọn ọmọ kindergarten ló lè dà tó bá rí patí ìwọ gan ọ́ọ̀dì ẹrù lọ́ba àmú síbí wa lọ mẹ́wọ́dún wa ni ọmọ àwọn pákéjì wèrè fáwọn ẹni olóúnjẹ méjì. lọ bọ́ ọ̀gá lẹ́yìn. ó lọ bí ó dàbí ajá ti ẹ̀ ya wèrè gan ká ti sọ̀rọ̀ alóhùn lọ̀gá ká ti sọ̀rọ̀ alóhùn lọ̀gá bọ̀sùn ló wà nínú ilé pẹ̀lú ọ̀gá. ẹ ìwọ náà dúró náà kí ló dé tí ọ̀gá náà múra kankankan tán ṣé bọ̀sùn ṣó lo kíní gáàsì iná tán ni àbí ó dáná torí wọn ló dáná ya wọn mi ò understand. kò lè jẹ́ gáàsì ni ọ̀gá wọn máa kanra báyìí nǹkan tí mò ń rò ni pé ẹ kó má lọ jẹ́ pé bọ̀sùn gbé wọn lówó. owó owó ló tún lè mọ́ mú láyà ọ̀gá tó tó báyẹn bọ̀sùn gbé wọn lówó ló máa jẹ́. sọ́ọ̀gá gbowó síbì kan ni ah, ọmọ kan tẹ̀mí rò sọ́ọ̀mọ hmm. pé ọmọ yìí ó ń dárúkọ pé à senior junior senior junior kó má jẹ́ pé ó ti jáde torí bọ̀sùn àpò ah, ti lọ lébọ̀. Ah, àwọn obìnrin ẹsẹ̀ wọn ń bò mí ó lè ti jáde fún ìyá kan máa wò pé ibi tó ti yẹ kó lo kọrí yóò kàn lọ́nu yọ ni ọtí ìlà sàṣírí àṣàṣí yéé tó bá fẹ́ sàṣírí àpé kó fi mọ́tò pààyàn á dẹ̀ máa wẹ̀ ah, àwọn òbí àwọn òwèrè wọ́n ló gbé tẹ́tí bíi bíi sójú ọ̀nà kò ní mọ̀ pé yẹn á ti bá yẹn tán gbá kó tó gbà á ní ìmọ̀ pé yẹn mi ọlọ́mọdé àríjàyé àwọn obìnrin wo mo gbé fún wọn mm irú ọ lè gbẹrù wa kálá àwọn òjẹrù ah, lẹ́nìlẹ́ni tó ti mú bí ayò á gbẹrù wa lórí lòun fẹ́ ọ̀sọ́sẹ̀ máa lọ sórí ni ah, kọ́lọ̀ sànú yẹn ni kọ́lọ̀ máa jàrí jàyé ni o. Ah, ìwọ náà pìpìà fún jàyé sọ wáyé wá sinmi tẹ́lẹ̀ ni àwáyé wá jà ni. <laughs>